tọ́lá fún orúkọ yín láàárọ̀ ìtorí pẹ́ ìyìn ọlọ́run àgbéyìnká lọ́pọ̀lọpọ̀ torí pé fẹ́ràn wa àdúpẹ́ torí wípé ẹ jẹ́ kí ìjàmbá lójú oorun lójú àlá lónìí ẹ jẹ́ kó borí ẹ̀mí wa ẹ jẹ́ kí ìkẹ̀kùn àwọn pẹyẹpẹyẹ ènìyàn ẹ jẹ́ kí ó mú wa lọ́gànjọ́ òru ọlọ́run ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ bàbá gba ọpẹ́ wa adúpẹ́ torí wípé gbogbo wa ládùúgbò yìí lónìí ìdágìrì kò wọnú àdúgbò yìí wá adúpẹ́ torí pé ẹ pa ọkùnrin àdúgbò yìí mọ́ ẹ pa obìnrin àdúgbò yìí mọ́ adúpẹ́ torí pé ẹ pa ọmọdé àdúgbò yìí mọ́ bẹ́ẹ̀ ni ẹ pa àgbàlagbà àdúgbò yìí mọ́ adúpẹ́ torí pé ẹ pa ọmọ ọwọ́ àdúgbò yìí mọ́ ẹ pa ọmọ ìrìnsẹ̀ àdúgbò yìí mọ́ Jésù gba ọpẹ́ wa a adúgbò torí pé ẹ̀jẹ̀ kí ibi ó wọlé ẹnikẹ́ni ládùúgbò yìí ẹ dákun ẹ yá wa ní mọ́tò yín ẹ yá wa lọ́kadà yín ẹ̀jẹ̀ kó jẹ́ ìpín ẹnikẹ́ni ládùúgbò yìí adúgbò lọ́pọ̀lọpọ̀ fún àwọn tó ń tọ́ wa lókè réré àti àwọn tó wà ní ìtòsí torí wípé ẹ jẹ́ kí a sùn ní orí ibùsùn wa ẹ tún jẹ́ ká jí sí orí ibùsùn wa ẹ jẹ́ ká lajú wa sí ilé ìwòsàn àlájú wa sí ẹ̀wọ̀n láàárọ̀ yìí Jésù gba ọpẹ́ wa adúpẹ́ torí pé ẹjọ́ àdúrà wa ní alẹ́ àná tí a fẹ́ lọ sùn lórí ibùsùn wa àwa ké pè yìí wípé ká ẹ fi áńgẹ́lì yìí sọ wa lójú oorun lójú àlá ẹ sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún wa ọlọ́run ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bàbá gba ọpẹ́ wa ayérayé ògo ni fún orúkọ yín ọlọ́run wa gbogbo ẹ̀ṣẹ̀ wa níwọ̀nba ìṣẹ́jú àti wákàtí tí a ti lò níwọ̀n ìgbà tí a dí sí ayé ní òwúrọ̀ yìí olú ẹ dáríjì wá ọlọ́run ọ̀run ẹ dáríjì wá ẹnì kọ̀ọ̀kan wa bí a ó ṣe máa dáre lọ lónìí olúwa ẹ gbàdúrà fún wa ẹ gbàdúrà fún wa bíbélì sọ yìí pé ibi ọjọ́ ó tó fún ọjọ́ ẹnì kọ̀ọ̀kan wa lónìí olúwa ẹ gbàdúrà fún wa ó wí pé kí a máa ra ìtàpadì torí pé igi gbogbo ọjọ́ olúwa láàárọ̀ yìí ibi tó wà nínú ọjọ́ èrè lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa pé ọlọ́run kí ó ká kúrò ibi ìjínigbé ìpani tó wà nínú ọjọ́ èrè kí ọlọ́run kí ó ká kúrò àgbàdúrà láàárọ̀ yìí wípé ọwọ́ ọlọ́run kó wà lára wa ọwọ́ ọlọ́run kó wà lára. lórúkọ Jésù a ò ní lọ síbẹ̀ ibi tí ìparun wà lónìí lórúkọ Jésù a ò ní lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lókèrè pé etí yóò lè gbọ́ mi lónìí ní orúkọ Jésù ojú yóò lè rí mi lónìí ní orúkọ Jésù ẹ̀rín ní ìpín ibi lónìí mo gbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan àti àwọn ọmọ ìjọ yìí tí a wà ní agbègbè yìí àti ilé ẹ̀wà lọ́nà jíjìn àti ẹ̀yin náà kì í ṣe ọmọ ìjọ yìí ṣùgbọ́n tẹ́ẹ̀mí àtètè yìí ṣe ìgbé yín àbí tẹ́ẹ̀mí ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ọ̀run yóò lọ ìṣiṣẹ́ mi lónìí mo gbàdúrà fún yín ní ilé ìtajà yín ní orúkọ Jésù kò ní jẹ́ ibi ikú fún yín lónìí mo gbàdúrà fún yín irinṣẹ́ yín yẹn ní orúkọ Jésù kò ní dojú ìjà kọ yín lónìí ẹnikẹ́ni tí Sátánì ti kọ ikú rẹ̀ ló yí padà ẹnikẹ́ni tí èṣù ti kọ ìjàmbá fún lónìí kí ọlọ́run kí ó yí padà ọwọ́ ọlọ́run kó wà lára ẹnì kọ̀ọ̀kan ní orúkọ jésù ọwọ́ ọlọ́run kó wà lára ẹnì kọ̀ọ̀kan lónìí a ò lè rógun ẹjọ́ ní orúkọ jésù a ò lè rógun ẹjọ́ ìjàmbá kò ní jẹ́ ìpín wa lónìí ní orúkọ jésù ìjàmbá kò ní jẹ́ ìpín wa lónìí iṣẹ́ wa yẹn kan náà yóò wéèrè wá fún wa iṣẹ́ tí a ṣe yẹn yóò wéèrè wá fún wa bí a ṣe ń ṣí ilé ìtajà wa lónìí ládùúgbò yìí àti ní ọ̀nà títí tẹ ti ń tọ́ ni ẹ ò ní ṣàṣetì ní orúkọ Jésù ẹ ò ní pawọ́ ọ̀ràn ní orúkọ Jésù ẹ ò ní pawọ́ ibi mo gbàdúrà fún wa lónìí nínú ilé ìtajà yẹn mo gbàdúrà fún wa lónìí nínú ilé iṣẹ́ yẹn áńgẹ́lì tí ó máa bá wa ta ọjà. olúwa iye ọjọ́ tó o ti lò láyé kò jẹ́ kankan níwájú olúwa ṣùgbọ́n bó ti wulẹ̀ kí ó rí ikú ojú rẹ dé ní ọjọ́ kan bó ti wù kí ó rí ikú yóò pa ojú tèmi náà dé ní ọjọ́ kan nígbà tí ikú bá fojú rẹ dé tó fojú mi dé níbo ìwọ ó ti lo ayérayé rẹ níbo ló ti wò ó ìwé tí ó kù ó ẹsẹ̀ ìkẹsàn-án Jóòbù orí keje ẹsẹ̀ ìkẹsàn-án wípé bí àwọ̀ sánmà ti ń parun tí sì fò lọ bẹ́ẹ̀ ni ẹni tí ń lọ sí ipò òkú tí kì yóò sì padà wá mọ́ ìwé Jóòbù orí keje ẹsẹ̀ ìkẹsàn-án ó wípé bí àwọ̀ sánmà ti ń parun tí sì fò lọ bẹ́ẹ̀ ni ẹni tí ń lọ sí ipò òkú tí kì yóò padà wá mọ́ ẹni tó ń lọ sí ipò òkú tí kì yóò padà wá mọ́ mo bí ọ́ ọ̀dọ̀ sàtánì ni àbí ní ọ̀dọ̀ ọlọ́run ṣé ní ọ̀dọ̀ èṣù ni àbí ní ọ̀dọ̀ ọlọ́run torí wípé ayérayé méjì ni ó wà ayérayé méjì ni ó wà ibi tí iṣẹ́ ènìyàn ìwà ènìyàn ìṣe ènìyàn ẹni ẹni tí onígbàgbọ́ nínú rẹ̀ nígbà tó o wà láyé yóò sọ ibi tó ti lo ayérayé rẹ̀ ìwà rẹ àti ìṣe rẹ nígbà tó o wà láyé yóò sọ ibi tó ti lo ayérayé rẹ̀ ìwà tí ọmọ ènìyàn ó sọ wípé òun lọ sínú yàrá láti lọ sùn tó bá ti di aago mẹ́fà lọ́la òun á dì í fún àdúrà òwúrọ̀ ṣùgbọ́n ẹni tí ó sọ pé láago mẹ́fà lọ́la kò mà nílé sílẹ̀kùn yàrá rẹ̀ jáde náà wọ́n mà lọ sílẹ̀kùn yàrá rẹ̀ lọ lórí mọ̀ ni wọ́n mà dé láti lo yàrá yẹn síta mọ̀ ni ẹsẹ̀rẹ̀ tí ó fi rìn wọlé kò mà ní lè fi rìn jáde mọ́ eléyìí kì í ṣe ìpè torí wípé ènìyàn ní ìwọ èrùpẹ̀ ní ìwọ ìwọ ó sì bára ní èrùpẹ̀ àwọn Yorùbá máa sọ wípé ó sì jà pẹ́ ní ayé tó a ó pẹ̀ dànù jù bẹ́ẹ̀ lọ níbo ló ti lu ayérayé rẹ̀ dání níbo ló ti olùgbàlà ayérayé rẹ mọ́ mi ẹsẹ̀ ìkẹwàá nínú ìwé tó orí kejì yẹn sọ wípé kì yóò padà sínú ilé rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ipò rẹ̀ kì yóò sì mọ̀ ọ́n mọ́ ipò rẹ̀ kì yóò mọ́ yóò wá dàbí ẹni pé ṣé mo wá sí ayé ìsá ìwàsá ṣe ní ìrànràn yóò mọ wu ayé yóò mọ rántí ayé bí ẹni tí ń làálàá mo fi ọ́ léèrè láàárọ̀ ìdálé àti mọ́mì brothers and sisters tó ń gbọ́ mi ní ìtòsí àti ọ̀nà tó lè ó yóò rántí ipò rẹ mọ́ nígbà tí ó bá yà nígbà ìpadà lọ rẹ padà mò ń sọ fún ọ ayé kan sì bẹ̀rẹ̀ ní ayé yìí ayé kan bẹ lẹ́yìn ayé yìí ayé kan bẹ lẹ́yìn ayé yìí ọjọ́ kan bẹ. lọ bẹ́ẹ̀ ni ẹni tí ń lọ sí ipò òkú tí kì yóò padà wá mọ́ ẹsẹ̀ ìkẹwàá wípé kì yóò padà sínú ilé rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ipò rẹ̀ kì yóò mọ̀ mọ́ ipò rẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà inú ilé ipò rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ipò rẹ̀. láńlọ́ọ̀dù ipò rẹ gẹ́gẹ́ bí láńlẹ́dì ipò rẹ gẹ́gẹ́ bí gómìnà ipò rẹ gẹ́gẹ́ bí sínẹ́tọ̀ ipò rẹ gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù ipò rẹ gẹ́gẹ́ bí gómìnà ipò rẹ bí senate president ipò rẹ gẹ́gẹ́ bí speaker o yóò tirẹ̀ mọ́ ipò rẹ gẹ́gẹ́ bí pásítọ̀ o yóò. a ti mú ọ kúrò this bí ẹ̀dá bá tí wọ́n bá bá sẹ́yìn tí wọ́n bá bá sẹ́yìn orí ti àwọn tó ṣe é.

He said it himself. ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ní ohun gbígbóná rí gidigidi yíyọ ayé àti àwọn iṣẹ́ tó wà nínú rẹ̀ yóò sì dòwó lórí. èṣù ó tún wá pè ọ̀kadà dáàbò ẹbí lẹ́wọ̀ ẹbí lẹ́wọ̀ ó tún wá pè ọ̀kadà báwo lọ́wọ́ láti ẹbí lẹ́wọ̀ sí a kò bá irú sísè wò lè irú sísè wò lè ṣùgbọ́n àti ṣe é nítorí Jésù la ṣe fún àgùnbẹ̀ mọ́ra o kí kúkú sọ pé tìtorí ẹ̀ lára mi kì í ṣe torí Jésù torí ara mi torí Jésù ti ṣe díẹ̀ lọ́wọ́.

lára àwọn tí mo pè wọ́n sí péjì ọ̀rọ̀ tó kẹ́ẹ́ lè rẹ̀ wọn. ẹnì kan ní ìṣúná àwọn ọlọ́dẹ ó lọ́rọ̀ bàbá torí ilẹ̀ ní bàbá ló tẹ́ gbèrè ìlú. E. a ilé ẹgbẹ́ ló máa ń lọ bàbá ìwọ

Ah.

àbẹ̀rẹ̀ ọlọ́run àwọn tó yọ ìwà pàán àwọn tó yọ ìwà ọlọ́run tó sódà ti bá rẹ̀. Kókò yẹn nìkan kọ̀ wọ̀. Ìṣẹ́jú àyẹ̀yẹ̀. God sits on you. That is the gift of the gospel. Concerning that is the summary of the gospel. When she initial key in reading the gift of the gospel, love God. Òtítọ́ ìrìn ni pé fẹ́ràn Ọlọ́run. Keep his commandments. Kí o sì pa òfin mọ́. Because he loves you. Ó ní pé o fẹ́ràn. I mean, Jesus kept his father's commandments. Jésù Kristi sì pa àwọn òfin bàbá rẹ̀. That's why he was able to deliver you and I from destruction. Ẹ̀mí ìjì tí ó fi lè gba èmi àti ìwọ lórí ìparun ayérayé. It was as a result of being his father's commandment that he came to the world. Nítorí pé mi ò pa òfin bàbá rẹ̀ mọ́ ní ṣe wá sí ayé yìí. And he did that. Ó sì mọ̀. So it is expected that everyone of us tó débi ṣe tẹ̀. Ó wá lọ sí bí ẹnì kọ̀ọ̀kan wa náà kò lè ṣe bẹ́ẹ̀ nìgbẹ́. Next John chapter five. Ìyànà kẹrin orí ìkàkùn. Yóò ṣàtà. Gbogbo ẹsẹ̀ tí wà ní orí ìkà. Ìwé sọ. Sọ tọ́pì. Ayé fún wa ní ìkọ̀rí ìkọ̀rí. This is the three subtopics. Ayé fún wa ní ìkọ̀rí mẹ́ta. Bàbá náà gbé e ti subtopic ìgbẹ́ láti ká fún ní ìsìn. Pẹ̀lú àdúgbò. The box topic speaks about new path. Àwọn ẹsẹ̀ tó ṣíwájú wọ́n sọ̀rọ̀ nípa títí ní àtìbí. The second topic talks about lie. Ìsọ̀rí kejì sọ̀rọ̀ nípa ìjì. The third topic speaks about prayer. Ìsọ̀rí ìkẹta sọ̀rọ̀ nípa tonight, I want to talk generally on this one topic. Love God. And keep his commandments. Whosoever believeth that Jesus is the Christ is born of God. Olúkúlùkù ẹni tó bá gbàgbọ́ pé Jésù ni Kristi á bí nípa ti very slipping and direct. Nítorí ní ṣókí ni ìfẹ́ kò sí lọ́ta. Belief there is the main thing. Ìgbàgbọ́ ọ̀bẹ gan ni kókó. The belief is the main is the core of the master. Ìgbàgbọ́ ọ̀bẹ gan ni kókó ẹsẹ̀ àkọ́kọ́ yẹn. Whosoever. ṣùgbọ́n ọgọ́ ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ pé ẹ̀sìn kristi àbí nípasẹ̀ ọlọ́run. That belief is not talking about mental assets. Èyí bẹ̀rẹ̀ náà sọ ipò sọ̀rọ̀ nípa ìdí àfihàn yìí o. But in the real sense of believing what Christ did on the cross of Calvary. Ṣùgbọ́n ní ẹ̀sìn rẹ̀ ní ní gbígbàgbọ́ nínú tí Kristi ṣe ní orí òkè Calvary. is what we are talking about here. Òun the a sọ̀rọ̀ lè lórí níbí. Whosoever believes that Jesus is the Christ. Because there are other Bad Jesus, justice. But the one we are talking about is the Jesus. Ṣùgbọ́n èyí tí a sọ̀rọ̀ lórí ní Kristi. The Jesus who went to Jésù náà gbọ́ngbọ́n tí ó lọ sórí ìgbà àgbẹ̀kùn. The Jesus that was born in the manger. Jésù náà gbà bí ìjẹun. you to make heaven. Fún ọ láti dé ìjọba ọ̀run. Praise the Lord. Hallelujah. tó bá ti lè jẹ́wọ́ Jésù gbọ́dọ̀ pé ọlọ́run gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ tó lè jẹ́wọ́ ìyẹn ni àpẹẹrẹ wípé. sixty. Àwa ti mọ̀, a sì gba ìfẹ́ tí Ọlọ́run ní sí wa gbọ́, ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tí ó bá sì gbé inú ìfẹ́, ó ń gbé inú Ọlọ́run àti Ọlọ́run nínú rẹ̀. Nínú èyí ni a mú ìfẹ́ tó wà nínú wa pé hmm. kí àwa kí ó lè ní ìgboyà ní ọjọ́ ìdájọ́. Ní ọjọ́ wo? Ọjọ́ ìdájọ́. Nítorí pé bí òun ti rí, bẹ́ẹ̀ ni àwa sì rí ní ayé yìí. Praise the Lord. Aleluia. Ele níbi ọ̀sán láti ṣe kó sí. ṣùgbọ́n àwọn ọmọ ọmọ gbé mi ò ní kẹ́kẹ́ kí ìgbélé ọ̀dọ̀ máa gbé kó sí. Getting to that love for children. Wà mí gbọ́ pé kò lè fẹ́ràn àwọn. In the true sense of love. Ní òtún tá a pè ní ìkànnì tòótọ́. You want to use them as a business venture. O kàn fẹ́ràn. And tomorrow you be harvesting on them. O kàn fẹ́ràn wọ́n ti kó fẹ́ sọ́kàtì okòwò tó máa náwó lé lórí tó bá jẹ́ ọjọ́ iwájú kò lè bà kórè rẹ̀. you no keep your marriage you no keep it. ẹ fi ìwé ìgbéyàwó yín pamọ́. akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́. mo fi tèmi pamọ́. akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́. mo fi ìwé ìgbò pamọ́. àṣùjọ ẹ̀jú. mo sì fi hàn wọ́n. Thank you.